تقذفونا بالشذوذ فإننا سرنا على نهج الخليل محمد وبقول من شرع شريعة نسله وعلى مكونته لكريمتنا تدي ولكل قول ستدل بآية أو بالحديث لمستكي لمسند أو بالحديث لمستكي لمسند أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم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 فقد فاز فوزا عظيما فإن خير الكلام كلام الله وخير الأدي أدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba alhamdulillah ọlọ́run ọba èyí tó ṣe yí pé òun náà ni ó ní ọpẹ́ oore tí a lè má dúpẹ́ ẹ̀ fún ọlọ́run ọba àkọ́kọ́ nínú ẹ̀ òun náà ni oore pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí òun náà ni oore tó ga jù nítorí pé òun ni oore tí ó ṣẹ́kù yẹn kù nínú sàárè òun náà ni ó ṣẹ́kù yẹn ní gbangba ta alkiyama òun náà ni ó sì máa wúlò fún yàn láti lè jẹ́ ẹni àlìjánná ọlọ́run ti wá sórí náà fún èmi àti ẹ̀yin kí ọlọ́run kó má gba orí náà ní ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa abẹ́lọ́run kí ọlọ́run kó pa wá lẹ́ni tí a jẹ́ mùsùlùmí abẹ́lọ́run kọ́lọ́run jẹ́ kí orí Islam kó wúlò fún wa nínú sàárè abẹ́lọ́run kọ́lọ́run kó gbé wa dìde lẹ́ni tí a jẹ́ mùsùlùmí abẹ́lọ́run kọ́lọ́run jẹ́ kí orí Islam kó wúlò fún wa ńgbà tọ́lọ́run bá bá gbé wa dìde àwọn abẹ́lẹ́ ọ̀hún kọ́lọ́n jẹ́ ká jẹ́ ní àlìjọ́nà pẹ̀lú sábàbí Islam oore tó tẹ̀lé òun náà ni pé ọlọ́run ọba fi wá sílẹ̀ lẹ́yìn tí ń sẹ̀mí sódílẹ̀ ayé adúpẹ́ fún ọlọ́run ọba lórí oore eléyìí náà abẹ́lọ́run lórí oore náà kọ́lọ́n ló ní sábàbí kó ló ní sábàbí dáadáa tí a fi jẹ́ pé àlìjọ́nà wa ò fi ga mọ́ ṣe ní nǹkan tí a fi wọ̀ náà lẹ́yìn wá gbà náà a dúpẹ́ pẹ̀lú oore páǹsẹ́mi oore kọ́lọ́n fi àlàáfíà kún ìsẹ̀mí wa àlàáfíà náà kọ́lọ́n kó tún ṣe àlékún rẹ̀ gbogbo àwọn tí ò lálàáfíà kọ́lọ́n kó bá ṣe àlàáfíà fún wọn. oore èyí tí ó tún ṣe pàtàkì tí ó tẹ̀lé òun náà ni oore ìfọ̀kànbalẹ̀ tá a mọ̀ sí amnu èyí tí ọlọ́run ọba ṣe fún wa ní agbègbè wa tí a wà níbẹ̀ yìí kí ọlọ́run ọba kí ó má yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ní agbègbè yìí kí ọlọ́run ọba kó tó ṣàlékún ìfọ̀kànbalẹ̀ sí ibẹ̀ gbogbo ibi tí ó sì fọ̀kànbalẹ̀ abẹ́lọ́run kí ọlọ́run kí ó fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ gbogbo ibi tí àwọn mùsùlùmí wà pátá yányá kọ́lọ́n kó ṣe àlékún ìfọ̀kànbalẹ̀ sí ààyè náà àwọn abẹ́lọ́run lórí gbogbo àwọn orí tó kù tọ́lọ́run bá ṣe fún wa kọ́lọ́n má jẹ́ kó bàjẹ́ àlékún oore kí ọlọ́run bá kí ó tún ṣe fún wa abẹ́lọ́run fún ìbára wa sọ̀rọ̀ títò ní kí ọlọ́run kó sọ́ dírọ̀rùn fún èmi tí màá máa bá wa sọ kó jẹ́ kí n rí ọ̀nà ọlọ́run pẹ̀lú sísọ kọ́lọ́run sọ́ dírọ̀rùn fún ẹ̀yin náà tí ẹ máa gbọ́ kọ́lọ́run jẹ́ rí ọ̀nà ọlọ́run pẹ̀lú gbígbọ́ àwọn méjèèjì kọ́lọ́run jẹ́ kí ọ̀rọ̀ náà wúlò fún wa láyé ń bì tó bá tún ti jẹ́ ọ̀gbìn dàlkìyàmà kọ́lọ́run jẹ́ kó wúlò fún wa la haula wala quwwata illa billah ní àná ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó bá wa sọ̀rọ̀ ní súrà nínú súratu Taha Quran twenty aya forty one òun náà ni a ti bẹ̀rẹ̀ tafsiri títí àná a ṣàlàyé àwọn àyà tí a lè kà ní àná kúrò di pé a tún bẹ̀rẹ̀ tẹ̀fsíìrì àwọn àyà ti tòní ọlọ́run bá ń sọ fún wa nínú àyà forty one a'udhu billahi minash shaitani rajim ọlọ́run wàstọ̀ náà túkàlì nafsi. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصطنعتك لنفسي ọlọ́wọ́ bá ti ọlá rẹ̀ ga ó ń sọ fún ànábì Musa wípé èmi ọlọ́run ọba yan ìwọ Musa lè nọ́ọ̀sì yìí kó o máa jẹ́ aṣojú fèmí ọlọ́run lọ́dọ̀ àwọn èèyàn ọlọ́run bá yan Musa lẹ́ni tí ó máa jíṣẹ́ ọlọ́run fún àwọn èèyàn gẹ́gẹ́ bọ́ ọlọ́run ọba ti fẹ́ gẹ́gẹ́ bó ti wù ọlọ́run ọlọ́run yan Musa gẹ́gẹ́ bó ti wù ú ọlọ́run fẹ́ kó jẹ́ pé Musa ní tí ó máa ṣe òun náà ni gbogbo tọ́lọ́run bàbá ní kó máa ṣe kó má kúrò níbi màṣí àwọn ọlọ́run tọ́lọ́run bàbá ti fẹ́ fún un ọlọ́run bá wa sọ di ànábì ọlọ́run ọlọ́run wa ń sọ gbólóhùn ibi tí ọlọ́run bá rán sí ọlọ́run wa sọ fún wa. ìdí àbẹ́ à ń tàwa kú kábí àyà tí. ọlọ́run ní ìwọ Musa máa lọ ọmọ ìyá rẹ tí í ṣe Àrùn ẹ̀yin méjèèjì náà lẹ́jọ lọ bí àyà àti ẹ̀ mú àwọn àmì mi ọlọ́run èyí tó jẹ́ mọ́jísà tí mo ti fún ẹ tó jẹ́ àmì tí mo ti gbélé ọ lọ́wọ́ ó mú dání lọ lẹ́yìn wá gba náà àwọn àwíjàre tèmi ọlọ́run ọba tí mo máa ń kọ́ àwọn ànábì ọlọ́run ó ti dé sọ́dọ̀ ẹ̀ ó tún jẹ́ ní tó ṣe wípé ó máa mú lọ sí ọ̀dọ̀ Fáráò ọlọ́run ní ìwà àti ọmọ àyá rẹ̀ ọlọ́run ní ẹ̀yin méjèèjì wàlà tániyà fi dìkìrì ẹ má kọlẹ̀ nípa ìmọ̀ràn tí èmi ọlọ́run ọba gbogbo ẹni bá ti fẹ́ lọ kojú ẹni tó lágbára jùlọ ìrántí ọlọ́run ni kó máa ṣe oní òfin lè borí ẹni tó bá lágbára jùlọ yẹn ọlọ́run ní kí Musa àti Harun kí àwọn méjèèjì ó máa ọlọ́run tí wọ́n bá déwájú fèrè àwọn bẹ̀rù bá ń bá wọn kan máa rántí ọlọ́run ẹ̀rù ò ní bá wọn mọ́ fèrè àwọn lè rótùn padà máa bà sọlọ́run bá ń ṣàlàyé fún wa pé káà náà jẹun tí ó máa rántí ọlọ́run tí nǹkan kan bá ti ń bà wá lẹ́rù kí bẹ̀rù yẹn ó lè bá a kúrò nínú ẹ̀mí wa náà. إذ أبى إلى فرعون إنه طغى. nígbà tí àrùn wá bá Musa nígbà tí Musa kúrò níbi tí ọlọ́run ti ń bá sọ̀rọ̀ àwọn méjèèjì ọlọ́run ti ní kí malaku lọ bá Harun pé òun náà ti dànà bí ọlọ́run so látara bẹ́ẹ̀ ó wá wá sọ fún pé kó lọ pàdé Musa ó wá lọ pàdé Musa nígbà tó pàdé Musa ọlọ́wọ́ ń sọ fáwọn méjèèjì pé èmi mọ rẹ́ ẹ̀yin méjèèjì ọlọ́run ní ìdìhábà. yàbá ìlà Fir'auna innahu tagha. ọlọ́run ní ẹ̀yin méjèèjì ẹ máa lọ sí ọ̀dọ̀ Fir'aun innahu tagha nítorí pé Fir'aun yìí o ó ti jẹ́ ẹni tí ò sin ọlọ́run tí ń fìyà jẹ àwọn Bani Isra'il títún tanra rẹ̀ jẹ tí ń pera ẹ̀ lọ́lọ́run ọlọ́run tó jẹ́ pé gbogbo ohun tó fi ń jẹ́ ọlọ́run ojúlẹ̀ mísírà lọ tó wá tó wá ń pera rẹ̀ ní ọlọ́run náà. fàkúlà làhù kọ́wòlà làyìnà. ọlọ́run ní tí ẹ̀yin méjèèjì tẹ́ ẹ bá wá dọ́dọ̀ rẹ̀ ẹ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ fún un ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ tó lẹ̀ òun náà ni kó jẹ́ nǹkan tí ẹ máa sọ fún un nítorí pé ọlọ́run ọba ó ń fẹ́ pé tá a bá ti fẹ́ ṣe dáwà kó jẹ́ wípé a máa lo ọ̀rọ̀ tọ́lẹ̀ ló fi wá pé ó di hu ìlà sẹ̀bílì rọ́bìkà ọlọ́run ní pèpè lọ síbi ojú ọ̀nà ọlọ́run ọba rẹ pẹ̀lú ọgbọ́n àti wáàsí tó dáa ọlọ́run máa ń fẹ́ ká ṣe dáwà pẹ̀lú ọ̀rọ̀ tí ọba lẹ̀ ọlọ́run tó wá ń sọ bẹ́ẹ̀ náà fún un àwọn méjèèjì pé kí wọ́n sọ̀rọ̀ tó bá lẹ̀ fún Fir'aun. la'allahu yatadhakkaru aw yakhsha. nítorí pé tẹ́ ẹ bá sọ̀rọ̀ tó lẹ̀ fún èmi ọlọ́run ọba màmá dájú pé yóò di ẹni tó ṣe rí pé yóò rántí ọlọ́run aw yakhsha náà ni yóò sì bẹ̀rù ọlọ́run ṣùgbọ́n lóòótọ́ ni fẹ́rẹ́hónù rántí ọlọ́run ó sì bẹ̀rù ọlọ́run ṣùgbọ́n nígbà tó rántí sí tó bẹ̀rù ọlọ́run sí nígbà tí ò lè ṣe ní àǹfààní ni nígbà tó ti bọ́nú omi tó ti fẹ́ tẹ̀rì ìgbà náà ni tó ń gbà látara bẹ́ẹ̀ eléyìí jẹ́ nǹkan tó jẹ́ pé kò wá ṣe ní àǹfààní. قالا ربنا إننا نخاف أن يفرط علينا أو أن يطغى àwọn méjèèjì wá sọ pé ìwọ ọlọ́run ọba wa ìnáná àwa o nàkọ́ọ̀fù à ń bẹ̀rù àyàfùrùtọ̀ àlẹ́yìn náà kọ́ má jẹ́ pé tá a bá dọ́dọ̀ fèrè áhùn fèrè áhùn ọ̀wà jẹ́ ẹni tí ó tètè fìyà jẹ wá kò ní tiẹ̀ jẹ́ ajíṣẹ́ ọlọ́run a tún bẹ̀rù eléyìí o torí pé alágbára ni tá a bá déwájú ẹ̀ gan o lè tí ó sì fìyà jẹ wá látara bẹ́ẹ̀ ẹ̀rù ń bà wá fẹ́lẹ́ yìí àwọ̀ àyìnyàtọ̀ rọ̀ àbí kọjá igbe tá a bá tiẹ̀ wá jíṣẹ́ fún tán Sùlẹ̀mánù eh, Fìràáhùnù yóò wá di ẹni tó ṣe yí pé yàtàkà bàrú yóò di ẹni tó ṣe pé yóò ṣe gidi máa ń káyè wàyàtàwálà ànsẹ̀bílá yóò wá sẹ́rí kù níbi ojú ọ̀nà àtìtọ́lọ́hùn so àtúnwélé náà ọlọ́run á sọ fún wa pé kọ́ọ̀l. kọ́ọ̀lá la takhafa innani ma'akuma asma'u wàárọ̀. ọlọ́run ní ẹ̀yin méjèèjì. látàkọ́fà ẹ̀yin méjèèjì ẹ má bẹ̀rù ìnáni. ìmáàkùmá àsìnà wàárọ̀. èmi ọlọ́run ọba máàkùmá mo wà pẹ̀lú ẹ̀yin méjèèjì àsìnà kàlámàkùmá ọ̀rọ̀ tẹ́yin méjèèjì ń sọ èmi ọlọ́run ọba ń gbọ́ níbi tí mo wà bẹ́ẹ̀ náà sì ni mi ọlọ́run ààyè tẹ́yìn méjèèjì wà èmi ọlọ́run ọba mo rí i so látara bẹ́ẹ̀ àwọn méjèèjì ọlọ́run bá fi wọ́n lọ́kàn balẹ̀ pé gbogbo tí wọ́n ń bẹ̀rù yẹn kí wọ́n má bẹ̀rù ẹ̀ rárá ọlọ́run ọba ti parí gbogbo ètò bàtà náà. fàtíyàwó fakúlá iná rọ̀ṣúlá rọ̀bì. ọlọ́run ní ẹ̀yin méjèèjì ẹ lọ́ọ́ bá a tẹ́ ẹ bá déwájú ẹ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ nìyí alákọ̀ọ́kọ́ fàkúlà ẹ sọ fún yín pé iná rọ̀ṣúlà rọ́bì àwa tó ń wó yìí o a gbọ́dọ̀ mú táwọ́kìdì wá ń bẹ̀ yín torí pé ká lè fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ nítorí pé fìlàwọn lè má fẹ́ gbà fún àwọn méjèèjì pé wọ́n jẹ́ ìránṣẹ́ ọlọ́run torí pé ó jẹ́ kọ́bárù tó yẹ kó mú wá bá ń pe iná rọ̀ṣúlá rọ́bì so àwa tó ń wòye o ìránṣẹ́ méjìlá jẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ so lẹ́wà gba náà fa arsili maana. arsili maana bani Israel. iṣẹ́ lọ́lọ́run ni ká wá jẹ́ fún ọ ni pé kí wọ́n gan kó di mùsùlùmí àwọn tán jẹ́ ìran rẹ̀ kí wọ́n di mùsùlùmí àwọn bani israhil ọlọ́run ni kò tú wọn lẹ̀ máa àná pẹ̀lú wa ká kó wọn kúrò ní misrọ ká máa kó wọn lọ sí àyè tá à ń pè ní Baitul Maqdas ká kó wọn lọ sí ibẹ̀ jọlọ wọn bá ní kí ó pé Musa kọ wá jíṣẹ́ rẹ̀ fún Firaun nìyẹn lẹ́yìn wá gbaná ọlọ́run tó sọ pé kí àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn Banu Israel ọlọ́run ní má fìyà jẹ wọ́n mọ́ rárá o ìwọ tó jẹ́ fèrè aarón àfẹ́ kó fìyà jẹ wọ́n mọ́ nam. kọ̀díjì náà kábí àyà tí mi rọ́bì. àwọn ọlọ́run ọba àti mú wá bá kọ̀díjì náà ká àwa tá a jẹ́ ìránṣẹ́ ọlọ́run musa àti aarón àwọn méjì sọ báyìí pé àti wá bá ìwọ fèrè àwa máa mì tó yẹ pé àmì àtọ̀dọ̀ ọlọ́run àmúwá bá ọ àmì àtọ̀dọ̀ ọlọ́run àmúwá bá ọ wasalaamu. wasalaamu alaamani taba alihuda. ọlọ́run tún ní ẹ sọ fún pé wasalaamu ọlọ́ọ̀lọ́run ọba ń bẹ alaamani taba alihuda lórí ẹni tó bá tẹ̀lé ìmọ̀nà tó bá tẹ̀lé ẹ̀sìn ọlọ́run tí ń ṣe islam òun náà ni alihuda ẹ ń bá lè tẹ̀lé ọ̀lọ́ ọlọ́run máa bẹ lórí ẹ̀ láyé tó bá jẹ́ bí alikiyama ọ̀lọ́ ọlọ́run tó máa bẹ lórí ẹ̀. inna qad uhiya ilayna anna al-adhaba ala man kadhaba wa tawalla. inna dájúdájú àwa o qad uhiya ilayna iṣẹ́ tí wọ́n ránṣẹ́ wá bá wa ni pé annalẹ̀ àdáàbà òun náà ni pé ìyá ọlọ́run ọba àlàmáhùn kàdàbà wàtàwàlà yóò máa bẹ lórí ẹ ń bá pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ tó sì gúnrí kúrò níbi ọ̀rọ̀ ọlọ́run. Kọ̀ọ̀là faman rabbukuma ya Musa. Sọ àwọn ọ̀rọ̀ tá a kalẹ̀ lẹ́yìn náà ọ̀rọ̀ tí ó wá láti ọ̀dọ̀ Musa àti Harun lọ́sọ́dọ̀ Firaun gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti ṣe ìkáyà rẹ̀ fún wa gẹ́gẹ́ bó ti nàrétì ẹ̀ fún wa níbí gbogbo ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bá ti sọ fún wa lánàá òun ló jẹ́ ọ̀rọ̀ tó lẹ̀ kì í sọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ tó le torí pé ètò jẹ́ kọ́bárù níbẹ̀ láti lè fìdí ọ̀rọ̀ wọn múlẹ̀ nítorí mọ́ńsílà tó jẹ́ wípé manzilati ti wa wà ni manzilatu alimunkir ẹni tí ń tako òun lọ wà wọn tó bá ti jẹ́ fi tàwùkìdì sí i ló fi jẹ iná rasúlà rọ́bìk kọ̀dìjì náà kàbí àyà àti iná kọ̀dì ó ìyá yìí náà so wọ́n fi eléyìí múlẹ̀ tó di pé kọ́bárù ni àwọn tó wá pé pàṣẹ so ó fi díẹ̀ múlẹ̀ wípé ọlọ́run ní fa arsil wàláàtú adébùm so wẹ́lẹ́ ìgbàdáyáyá a rí i pé ọlọ́run bá bá ní kí wọ́n bá sọ kí ni o ọ̀rọ̀ tọ́lẹ̀ ni so ọ̀rọ̀ tọ́lẹ̀ òun náà ni ọlọ́run bá ṣàlàyé fún wa nínú súrà yìí náà pẹ̀lú àwọn àyà títí àkà ọlọ́run wa tún wá ń ṣàlàyé fún wa. kọ́ọ̀là wà máa rabbukuma ya Musa. kọ́ọ̀là fà máa rabbukuma ya Musa ọlọ́run ó wá ń ṣàlàyé fún wa báyìí pé ọ̀rọ̀ tí ó jáde láti ẹnu Fir'aun òun náà ní wípé fàmọ́rọ̀ búkúmà yà Musa ta ni ọlọ́run ọba ẹ̀yin méjèèjì ìwọ Musa torí pé Fir'aun gbà pé ọlọ́run ọba tòun ni ó wá ṣàfitì ẹ̀ sí ọlọ́run ọba àwọn méjèèjì torí pé wọ́n lè gbà lọ́lọ́run ọba rẹ̀ ó ti mọ̀ pé agbára ti kó lọ́wọ́ òun nìyẹn àwọn Musa àti Harun àṣẹ wọn ni ó máa eléyìí náà kú nǹkan tí yóò jẹ́ kí fèrè àwọn ò gbà sórí ta lọ́wọ́ ọbẹ̀ ẹ̀yìn méjèèjì ìwọ Musa kọ́ọ̀l. qala rabbuna alladhi a'ta kulla shay'in khalqahu thumma hada. ẹ Musa wa sọ báyìí pé rabbuna ọlọ́run ọba wa ó ní alladhi aatọ kulla shay'in khalqa summa ada òun lẹni tó fún gbogbo nǹkan pátá yẹnyẹn ó fún gbogbo nǹkan pátá yẹnyẹn ní khalqahu suratahu wa shaklahu ó fún kálukú wọn ní àwòrán tó yẹ wọn ẹ̀yà tó yẹ wọn lọ́lọ́wọ́n bá fún kálukú wọn so orí àyà iná la wà àtúbọ̀ wá ṣàlàyé fún wa dáadáa sí i àfi ká sọ pé alladhi àtọ̀ kulla shay'in khalqahu ọlọ́run ọba fún ẹ̀dá rẹ̀ ní gbogbo nǹkan tí ẹ̀dá tó ní bùkátà sí summa ada ọlọ́run dẹ̀ tó ń fọ̀nà mọ ẹ̀dá lọ síbẹ̀ sórí àyà yìí la wà ibẹ̀ náà láti ti bẹ̀rẹ̀ tafsiri ní òní orí ẹ̀ ni a dúró ní àná orí ẹ̀ láti ti bẹ̀rẹ̀ tafsiri ní òní so wọ́n kà fún wa àwọn díẹ̀ nínú àwọn àyà tí a fẹ́ ṣe tẹ̀síìrì ẹ̀ ní òní abẹ́lọ́run kí ọlọ́run ọba kí ó sọ́dí ọ̀run láti jẹ́ pé kí a lè ṣàǹfààní pẹ̀lú àwọn ọ̀rọ̀ náà náà. أعوذ بالله من الشيطان الرجيم قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هداه قال فما بال القرون الأولى قال علمها عند ربي في كتاب لا يدل ربي ولا ينسى الذي جعل لكم الأرض مهدا وسلك لكم فيها سبلا وأنزل من السماء ماء فأخرجنا به فأخرجنا به أزواجا من نبات شتى كلوا وارعوا أنيامكم إن في ذلك لآيات لأولي النهى منها خلقناكم وفيها نعيدكم ومنها ومنها نخرجكم تارة أخرى ولقد أريناه آياتنا كلها فكذب وهبا قال أجئتنا لتخرجنا من أرضنا من أرضنا بسيرك يا موسى ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga ó fẹ́ ṣàlàyé fún wa ní òní nínú súrátù tọ́ a Quran twenty aya fifty ọlọ́run ọba ń ṣàlàyé fún wa pé kọ́lá rọ́bùnà lẹ́dí àtọ̀ kúlá kọ́lá rọ́bùnà lẹ́dí àtọ̀ kúlá ṣẹ́yìn kọ́líkọ̀ súnmọ́ àdá àṣàlàyé fún wa lánàá nígbà tí Musa fẹ́ máa ṣàlàyé ọlọ́run ọba fún Firaun ó fẹ́ ṣàlàyé kò lè lọ́wọ́ bó bá béèrè pé ta ni ọlọ́run ọba ẹ̀yin méjèèjì ya Musa tí Musa bá sọ fún yín pé àlọ́hù ni ọlọ́run ọba tó dákọ tó lọ́wọ́ ọba gangan ń jẹ́ fún kò lè yé fèrè aun sọ ó kọ yẹn ó ti lè máa dìnnà yẹn ṣùgbọ́n ó ní láti ṣàlàyé nǹkan tó ṣe wípé ọlọ́run nìkan ló ní èyí tó jẹ́ wípé ẹnìkan kan ò lè ṣe lẹ́yìn ọlọ́run ìyẹn ni Musa wá ń ṣàlàyé fún Firaun ó wá ń ṣàlàyé lákọ̀ọ́kọ́ wípé rọ́bùnà ọlọ́run ọba wa iṣẹ́ tí ń ṣe ní ìròyìn ẹ̀ nìyí òun ni alẹ́dì àtọ̀ kúlàṣẹ́ in ọlọ́run yìí òun ló fún gbogbo nǹkan ní àwòrán rẹ̀ súrátà húwà ṣàkìláhù a sọ fún alánà pé dọ̀míìrù ti ń bẹ níbi kọ́líkọ̀ wú yẹn yóò wá padà sọ́dọ̀ kúláṣẹ́ ìyìn àwa ṣàlàyé pé kí ni ìtumọ̀ pọ́lọ́n bá fún kálukú ní àwòrán rẹ̀ ó fún ní ẹ̀yà rẹ̀ òun náà ni wípé ẹnìkọ̀ọ̀kan wa tí a bá wo ara wa tá a tún wo gbogbo nǹkan tọ́lọ́run bá dá pátá yẹ́nyẹ́n a lè rí wípé ẹ bá a ti fẹ́ kọ́lọ́n nìyí bóyá pé nítorí kọ́lọ́n ó ṣe nìyí kẹ́nìkan wa máa wò wípé èèyàn ló yẹ kó jẹ́ ẹranko ẹranko kò ṣeé ṣe sọ nínú àwọn ẹranko náà ó lè sọ pé ẹran yẹ so ọlọ́run ọba jẹ́ kí kálukú ó ṣe wá ní ẹ̀dá ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́run ọba tún fún wa ní àwọn oríkèéríkèé ara wa oríkèéríkèé ara wa náà tún ní ìwúlò kálukú wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹnìkan ọ̀hán lè wípé ọwọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ máa ṣiṣẹ́ tẹ̀sẹ̀ ń ṣe lọ́dọ̀ àwa èèyàn àwọn ọmọ èèyàn ń fọwọ́ jẹun òyọ̀gbé lọ́dọ̀ àwọn ẹran kí ló dé wọn fi ń fẹnu jẹun tí wọn máa fọwọ́ jẹun àyè nìkan tó takò bẹ́ẹ̀ sọ ọlọ́wọ́n bá fún kálukú ní nǹkan tó yẹ kálukú bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ́n bá ṣe pé ọ̀dà akọ ó tún dábo ó tún wá jẹ́ káwa méjèèjì ó tún máa máàkì ara wa tí èèbà eh, àlùjọ̀nù bá ti wọnú ara rẹ̀ àbísù bá ti lò olóyè pé tọ́lọ́wọ́ bá sọ di ẹ̀tọ́ fún nínú ọ̀ràn rẹ̀ yọ wá sọ pé òun ọ̀fẹ́ mọ́ yọ wà lẹ́ran kó ló wú òun kó wọn sọ pé òun fẹ́ fẹ́ sọ wá rí pé lẹ́yìn ti takò làákàyè ìjọba èèyàn nìyẹn sọ ọlọ́wọ́ bá fún wa ní gbogbo nǹkan pátáyányá ó fún gbogbo nǹkan pátáyányá ní àwòrán rẹ̀ kí wá sèyàn nìkan ló túmọ̀ sí báwọn ó túmọ̀ sí gbogbo nǹkan tó kù ibù igi bọ́lọ́ba ti sèyàn ọlọ́ba gbé bẹ́ẹ̀ ni pé ok àwòrán tiẹ̀ bó ti fẹ́ rí nìyí kò yẹ tó takò wípé ah, igi bó ti yẹ kọ́ máa rí nì èso rẹ̀ rẹ̀ inú ilẹ̀ lọ́yẹ kí èso rẹ̀ ọmọ àti wù kídi rẹ̀ ọmọ ayọ̀ ti sókè kọ́ni lọ́sọ bẹ́ẹ̀ àwọn kan sì wà èso wọn ń wù nù lẹ́lẹ̀ ni wọ́n sì máa lọ sókè so ètò ọlọ́run ni tọ́lọ́wọ́n bá ṣe fún gbogbo nǹkan pátá yanyan so lẹ́yìn wá gbà náà àwa ṣàlàyé fún wa wípé nínú tẹ̀síìrì ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé ọlọ́run ọba àtọ́ kọ́líkọ̀wú kúláṣẹ́ in ọlọ́run ọba fún ẹ̀dá rẹ̀ ní gbogbo nǹkan ẹ̀dá ọlọ́run ọba ọlọ́run fún ẹ̀dá rẹ̀ ní gbogbo nǹkan dọ̀míìrì yẹn wú yẹn wà padà lọ sọ́dọ̀ ọlọ́run wa so òní ọ̀wà jẹ́ kọ́líkọ̀wú yẹn ni ó jẹ́ mọ́fúlù bíi alákọ̀ọ́kọ́ tó ẹ̀kọ́ wà wájú mọ́tò bá yẹ ti sí wàhálà àlè bẹ́ẹ̀ náà. so látara bẹ́ẹ̀ ọlọ́run á fún gbogbo ẹ̀dá ní tí kálukú ní bùkátà sí àwa ní ìsìn àní bùkátà sí oúnjẹ fún wa gbogbo ta ní bùkátà sí bùkátà ọlọ́run fún wa àwọn ẹranko ní bùkátà ọlọ́run ti sọ pé aṣọ kan táwọn máa wọ̀ lọ nìyẹn lọ mú aṣọ ní ìtọ́jú dasọ wọn ẹranko ẹ̀ka àwọn èèyàn sọ yìí mi ti dé sí ọ̀rọ̀ ohun tì tó ní fẹ́ ti dé sí ọ̀dọ̀ ọlọ́run ọba jẹ́ kẹ́nìkọ̀ọ̀kan wa ká máa rí bùkátà ẹ̀ tá a bá lọ àní wọ sọdá la fẹ́ rìn òwò jáde ẹ̀rí káwọn èèyàn wò pé nǹkan ti kíni o orun ti dé sóńtì la so látara bẹ́ẹ̀ gbogbo ohun tí kálukú wa ní bùkátà sí pátá yányá òun lọ́lọ́run ọba fún wa gbogbo ohun tí gí ní bùkátà sí ọlọ́run fún gbogbo ohun tẹ́já ní bùkátà sí ọlọ́run fún gbogbo ohun táwọn ẹranko ní bùkátà sí ọlọ́run fún wọn. lẹ́wọ̀n àfa ti sọ nínú kìráà míì wa tún wá wà òun náà ni wípé kọ́líkọ̀wú yẹn ó lè jẹ́ kọ̀lákọ̀wú nínú kìráà míì àwa ni àtọ́ kúláṣẹ́ kọ̀lákọ̀wú so kọ̀lákọ̀wú lè wà máa jẹ́ sífà fún ó lè jẹ́ sífà fún kúlá ó lè jẹ́ eh, sífà fún ṣẹ́ in kò sí ètò ò lè jẹ́ fún un méjèèjì àtọ́ kúláṣẹ́ kọ̀lákọ̀wú so báàbù atọ́dẹ̀ ni ìyẹn lè pa màfúlù bíi ẹlẹ́ẹ̀kejì ìyẹn lè parẹ́ tẹ́ pé àwọn àgbà pé kúlà ṣe ìyẹn nìkan náà ni màfúlù alákọ̀ọ́kọ́ ọlọ́run ọba tí wàá fi màfúlù bíi ẹlẹ́ẹ̀kejì ó ti fi pamọ́ òun náà ní gbọ́dọ̀ nǹkan fẹ́ sọ pé òun lòun ń tọrẹ fún gbogbo nǹkan pátá yẹnyẹn ọlọ́run lọ́ba tó tọrẹ fún gbogbo nǹkan pátá yẹnyẹn kọ̀lákọ̀wú tẹ́pẹ́ lọ́wọ́ bá dáa ọlọ́run bá lọ́tọ̀ ẹ fún gbogbo ẹ̀ pátá yan nínú kíra mi so ọlọ́run bá kàn rẹ fi rinlẹ̀ pé ọlọ́run tọrẹ fún wọn kò sẹ́ni tí ń béèrè nǹkan tọ́lọ́run bò kì í fún gbogbo nǹkan tọ́lọ́run bá dá so látara bẹ́ẹ̀ eléyìí ni tẹ̀fsírì tí àwọn àfa sọ lẹ́wọ̀n àgbà náà súnmọ́ àdá ọlọ́run ọba tó wá ṣe léè fún gbogbo ẹ̀dá ẹ̀dá tó wá ní tọ́lọ́run ọba wá ṣe fún ọlọ́run tó wá fọ̀nà mọ́ lọ́bẹ̀ẹ́ ẹjọ́ bẹ jẹun láàárọ̀ tí ò lówó lọ ọlọ́wọ́ fọ̀nà màdébi tí ó tí ó ti jẹun so gbogbo ọlọ́wọ́ bá pèsè ilẹ̀ fún kálukú wa ọlọ́run ọba máa ń wà débẹ̀ ni obìnrin tá a fẹ́ ni tó ni so ọlọ́run lè lọ ó lè wá jìnnà ọlọ́run sì méjì ara wọn wọ́n sì lè má ara wọn ní káwọn sì sọ wọ́n sì ètò ọlọ́run ni tọ́lọ́wọ́n bá ti ṣètò gbogbo ẹ̀ lẹ́ẹ̀lẹ́ so alẹ́dì nínú sóràtù àlá ó ní alẹ́dì kọ́ darọ́ fa àdá ọlọ́run yìí òun ló kádàrà everything gbogbo nǹkan pátáyányá fa àdá òun náà ni ó tún wá tọ́ wa sọ́nà débẹ̀ ìbítẹ́lẹ̀ mi ó gbé ọlọ́run ló gbé ibi tí wọ́n ralẹ̀ sí tó gbé nìyí bó wọ́n máa sọ pé ah mẹ́bàá bùnmi lẹ́yìn bíi ọlọ́mọdé ń débẹ̀ wá síbẹ̀ wọ́n sọ pé ara ibi tó wù òun tó fẹ́ gbé ń tòun so ètò ọlọ́run ni ibi tí kálukú wa ó dé láyé ètò ọlọ́run ni so ibi tí kálukú wa ó gbé láyé ètò ọlọ́run ni so gbogbo ní kálukú wa ó ṣe láyé pátá ètò ọlọ́run ni onífọ̀nà mà wà lọ́bẹ̀ so olùkọ́ fún wa pé súnmọ́ àdá tó bá ti wá pèsè gbogbo ẹ̀ lẹ́tàn òun náà ni ó tún wá fọ̀nà mà yàn débi ibi tí èèyàn lọ so eléyìí ni nǹkan tí eh, Musa tó kọ́kọ́ sọ fún Firaun láti sọ fún bọ́lọ́wọ́n ọba ti tóbi tó kọ́ ma bọ́lọ́wọ́n ọba ti tóbi tó lórí gbogbo ẹ̀dá pátáyányá ọlọ́wọ́n ọba ló ní gbogbo ẹ̀dá ọlọ́run ọba òun ni wá òun ló dá gbogbo ẹ̀dá òun ló ní wọ́n òun náà ní sí ń darí wọn lọ síbi tó bá fẹ́ ẹnìkan ò lè dá nǹkan ṣe tọ́lá bàbá lọ́wọ́ ọ̀fẹ́ nǹkan yẹn nìkan ò lè rí ṣe láíláí nam. kọ̀ọ̀lá fama bá lulí kúrò nílé hólà ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ó wá ń sọ ìbéèrè èyí tí fìràhùn tó wá béèrè fìràhùn ó béèrè béèrè nípa ọlọ́run Musa sì ṣàlàyé fún un òun náà máa kó wọn ò ní ẹ̀rí kankan tó ń lè mú wa látara bẹ́ẹ̀ ntí ò wá kan fìràhùn lọ́wọ́ ń béèrè ntí ọ̀kan so n tí ò kan fẹ̀rẹ̀ àrùn òun lọ́ wá béèrè ọ wá ní fama. fama baalul qurunil ula. ó ní ìwọ Musa fama baalul qurunil ula tí wọ́n bá ní báàlù òun náà ní condition ìṣesí tó bá wà tó pàtàkì àlámọ̀rí òun ni wọ́n ń pè ní àlìbáàlù alẹ̀ tó máa túmọ̀ sí ìròrí opinion nígbà míì tá a bá pàdé ẹ̀ nígbà míì a máa túmọ̀ sí opinion èrò èèyàn so n ti bẹ nínú ẹ̀mí èèyàn téèyàn fẹ́ ṣe a máa túmọ̀ rẹ̀ ṣùgbọ́n níbi ìṣesí òun náà ni ó túmọ̀ sí tó pàtàkì ó wá ní fàmọ́ báàlù lè kúrú nílẹ̀ ùlà ìwọ Musa kí ni o fẹ́ sọ fún mi kí ni ṣe sí tó o fẹ́ ṣàlàyé fún mi kí ni ṣe sí àwọn tí wọ́n jẹ́ àwọn ènìyàn tí wọ́n bá pe nǹkan ní kọ́rínù òun náà ní sẹ́ńtúrì hundred years àwọn kan gbà bẹ́ẹ̀ pé hundred years àwọn kan gbà pé eighty years àwọn kan gbà pé one twenty years òun ní kọ́rínù kan so àwọn tó ti lọ jámù kọ́rínù wa ní kùrúùnù àwọn tó ti lọ síwájú àwa yìí ṣé báwọn kan wà nù wọn náà ti wò sí lọ́hùn ó fẹ́ béè lọ́wọ́ Musa nípa pé àwọn alukuruni ula alẹ́tì táàbùdó gẹ́rọ̀lá wàtúnkìrùlbà àwọn tí wọ́n jẹ́ àwọn sẹ́ńtúrì tó ti lọ tí wọ́n sin nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́hún tí wọ́n tako ìgbédìde Musa kí ló wá fẹ́ sọ pa àwọn eléyìí ṣé bí wọ́n gbà fọlọ́hún tóbi gbèdá bá wọ̀ ọ̀rọ̀ fẹ̀rẹ̀ àwọn ah, bí gbàdúrà jẹ́ pé tí Musa sọ fún ó ti gbà náà nìyẹn <laughs> so tí ọ̀wá kan òní wa ń dá sí so téèyàn bá sì ti dá sí nǹkan tí ó kàn yàn ó ní bẹ́yàn ti máa fún tì í lésì èsì yẹn náà ni Musa fẹ́ fún un àwọn tó ti kú tó ti lọ gẹ́gẹ́ bá ti máa ń ṣàlàyé fún wa àwọn ti parí ayé tiwọn ọ̀rọ̀ wọn ọ̀kàn wa mọ́ ìtọ́ka wà ń bẹ́ẹ̀ ẹ bá kú ní mùsùlùmí nù wọn tó fojú náà kùmù aláàdọ́ ìrì á sọ pé mùsùlùmí ni ẹ lɛ lè kú ní kèfèrí á ní tó hàn sáwà ní pé kèfèrí lọ́ba ló kú so ṣùgbọ́n ká máa tẹ́ràn wọn lẹ̀ nípẹ́ ká tẹ́ ẹ lẹ̀ eléyìí ò kì í ṣe nǹkan tó jẹ́ pé ó kàn wá mọ́ so látara bẹ́ẹ̀ Musa wa ń sọ fún pé kọ́lá. kọ́lá ilmuha inda rabbi fi kitabi. ó ní ilmuha inda rabbi ìmọ̀ nípa àwọn tí wọ́n jẹ́ àwọn tó ti ṣáájú lọ ìmọ̀ yóò ọ̀dọ̀ ọlọ́run nìkan ló fi kitabi tọ́lọ́wọ́ ọba dẹ̀ fi sínú ìwé kan ìwé wo náà ni Allahul Mahfuz sọ àwọn kan ní àbí ìwé èyí tó jẹ́ pé ń bẹ lọ́dọ̀ àwọn màláìka tó bí ẹnì kọ̀ọ̀kan wa àwọn màláìka ń kọ iṣẹ́ wa lẹ́ẹ̀lẹ́ẹ̀ gbogbo sẹ́dá afẹ́ ṣe yẹn gangan kan ti wà ní Lawhul Mahfuz ọlọ́run ti kọ gbogbo ẹ̀ lẹ́lẹ̀ ọlọ́run tí wọ́n ní kí àwọn màláìka ò tún máa kọ lẹ́ẹ̀lẹ̀ so gba àwọn tó ti lọ pátá yẹn yẹn ìwé iṣẹ́ wọn ọ wà ní kí ni o ó wà lọ́dọ̀ àwọn màláìka tí ò sí méjì bẹ́ẹ̀ so ìmọ̀ yẹn ò ṣe ni o bá ti béèrè béèrè tọ́jú wípé ti tiẹ̀ mọ ìbéèrè yẹn ká pé Musa ò mọ ìbéèrè yẹn ti mọ ìbéèrè kan ọ̀dọ̀ Ọlọ́run náà lèèyàn ṣàfitì ẹ̀ sí sórí ẹ̀ Musa ó ṣàfitì ìbéèrè yìí ó ṣàfitì kódà àwọn afáàmì jẹ́ pé tọ́ba ká a bá tún mọ ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ wa tá a bá tún dáhùn tán ká tó sọ pé wallahu alam ọlọ́run ọba ló ṣe kí ni o ló tún mọ̀ án torí gbogbo mọ̀ pátáyáyá a máa ṣàfitì ẹ̀ sí kí ni o sọ́dọ̀ ọlọ́run mo dẹ̀ pé ìbéèrè tí fìdáhánù béèrè ìbéèrè tí ò kàn ni so kèédé ẹ̀ ṣe ń tó lọ́run torí ẹ̀ràn Musa nìyẹn lọ́ọ̀dọ̀ ẹ̀rọ Musa wa kọ́ ni pé kó wa sọ fún fèrè aonu yìí pé àwọn tó ti ṣáájú lọ o yìí tí mo ṣe fún wọn ni ṣe lọ́dọ̀ lórí ẹ̀rọ Musa wa nù kéde yẹ so nǹkan tó ń bèrè yẹn ọ̀kan Musa ara torí ẹ̀rọ yìí kọ́ sọ fún náà pé ilmu a. dọ̀rọ̀ bí fi kìtà bì. ìmọ̀ gbogbo àwọn tó ti ṣáájú lọ iṣẹ́ wọn pátá yányán àmàlù alukuru ni alùhùlà màfúùdọ̀tún indallah fi kìtà gbogbo iṣẹ́ wọn pátá yányán ọlọ́run ọba ti ní kí wọ́n kọ ọ́ lẹ̀ sínú ìwé kan tí sì ń bẹ lọ́dọ̀ ọlọ́run ní sánmà lókè so látara bẹ́ẹ̀ wọ́n jẹ́ kó yé wa wípé gbogbo kínní pátá yányán òun náà ni wọ́n ti kọ ọ́ lẹ̀ ṣùgbọ́n kí ló lè fẹ́ ta wúyẹ́ lórí ọmọ ènìyàn tí wọ́n bá sọ wípé nǹkan kan ń bẹ nínú ìwé. ọlọ́run ọba ọkọ nǹkan yẹn sínú ìwé bóyá inú lawul mahfuz ni o àbí ìwé ti ń bẹ lọ́dọ̀ àwọn màláìka àwọn afẹ́ ṣe tẹ̀sí ọlọ́ afẹ́ ṣàfọ̀mọ́ ọlọ́run pé ọlọ́run ọba láyà tájú ilà àdàlìkàlìkìtà ọlọ́run ọba ò ní bùkátà sí ìwé yẹn ìwé ọba ká sọ yìí pé torí bẹ́ẹ̀ bá kọ nǹkan sínú ìwé tó bá jẹ́ pé èèyàn wá gbàgbé kinní yẹn èèyàn padà lọ sínú ìwé yẹn yọ lọ yẹ̀ wò sọ́lá ọba wa ní bùkátà sáwọn ìwé yẹn tóbi wá jẹ́ yìí pé a fi wá sọ pé ọlọ́wọ́n ba yọ wá wó nígbà tó bá ti wá dé yọ wá wá máa síwèé sẹ́wọ̀n òkú ẹ̀jẹ̀ wò mo ti fẹ́ gbàgbé àwọn nǹkan kan bẹ́ẹ̀ ọlọ́run ọba kọjá kó gbàgbé àwọn nǹkan so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba wa ń ṣàlàyé fún wa àbí gẹ́gẹ́ bí Musa ti ń ṣàlàyé tá a bá ti rí i pé àbùkù kan wà tó pé èèyàn lè fẹ́ fi kan ọlọ́run ọba Musa wa fẹ́ ṣàlàyé àbùkù yẹn ipe kìí ṣe tọlọ́run rárá pé ọlọ́run ọba ò ní bùkátà sí yẹn musa wa ni láàyè dìlù. rọ́bì wàlà láàyè dìlù rọ́bì wàlà ọlọ́run ọba mi láàyè dìlù láàyùtìkù ọlọ́run ọba mi ò kì í ṣàṣìṣe kì í ṣe mistake wàlà yánsa bẹ́ẹ̀ náà dẹ̀ ni ọlọ́run ọba ọba tí èrè gbàgbé lọ́lọ́run kéèyàn ó ṣe nǹkan kọ́ lọ́wọ́ bọ́ wá sí kí ni o kọ́ wá gbàgbé ọba táyé fi gbígbàgbé àìsèkí ni o àìfi ròyìn ọlọ́run so láàyè dìlù rọ́bì wàlà yansa ọlọ́run ọba mi o láàyùkùtì ù kèé ṣàṣìṣe bẹ́ẹ̀ náà sì ni wàlà yansa ọlọ́run ọba yìí ọba tí ò kì í gbàgbé ni so látara bẹ́ẹ̀ a fi àwọn àròyìn méjì a fi rẹ̀ fọlọ́run ọlọ́run ọba gbogbo nǹkan ọlọ́run ọba mọ̀ pátá yanyan sọ kò lè bọ́mọ́lọ́n lọ́wọ́ ìmọ̀ nǹkan tíntín ní báyìí kí nìyẹn kéré ni o ó tóbi ni o ìmọ̀ rẹ̀ ò lè bọ́mọ́lọ́n lọ́wọ́ láéláé torí bọ́lá ọba gbogbo nǹkan ọlọ́run ọba mọ̀ pátá yanyan gbogbo nǹkan òun náà ni ọlọ́run ọba mọ̀ pátá yanyan ṣùgbọ́n adájọ́ mẹ́ẹ̀ẹ́nìyàn a ní àwọn ìròyìn méjèèjì ìròyìn méjèèjì a ní alákọ̀ọ́kọ́ ń bẹ́ẹ̀ kò sí ẹ̀dá kankan tá a sọ wípé ọmọ gbogbo nǹkan tán yanyan kò sẹ́dá náà kò tí ì sì kò tí ì wáyé rí kí wọ́n ní ẹni yìí o gbogbo nǹkan pátá yanyan ọlọ́mọ kò tí ì wáyé rí ibùkún jẹ́ onímọ̀ lára àwọn tó tún kọ́ lẹ́kọ̀ọ́ ó tún máa ṣàǹfààní lára wọn bó tilẹ̀ kọ́ jó nímọ̀ tó tọ́ ọ bá ń kọ́ yẹn tó tún kọ́ tó ń dẹ́gbó náà tún mọ̀ nǹkan tó wà lẹ́gbẹ́ yóò tún gbé wá sọ́dọ̀ rẹ̀ pé yóò tún mọ̀ tí wò tún ní tì mà ó lè ní nǹkan tó pọ̀ jù lọ ṣùgbọ́n yóò máa bí nǹkan tí wò ní mà so kò tí ì sẹ́ni náà láyé lóye pé àwọn afá sọ fún wa yìí pé àdìsí ànábì kò tí ì sẹ́nìkan tó jẹ́ yìí pé ó wá àhátọ́ rẹ̀ tán yányán ilman tó ń bá gbogbo ẹ̀ lálẹ́ ìdòdòmí làáfà fi máa ń ṣàfitì yí pé ibi tèmi rí dé mọ nìyí o tádìsí mi bá wá dé tọ́ á mẹ́rìí wá ọ̀dà ńgbà náà ó ti di ẹ̀rí nìyẹn torí pé kò sẹ́ńtọ́ ní ìmọ̀ gbogbo nǹkan tán yányá àyàfọ́ lọ́nù nìkan ọlọ́run fún gbogbo àwọn ànábì ọlọ́run gan nímọ̀ gbogbo nǹkan tán yányá ìwọ̀n abá díẹ̀ ló ṣe kíni o ló fún wọn so gbogbo ẹ̀dá ọlọ́run edori màláìkà edori àwọn àlìjànú gbogbo wọn pátá yányá nípasẹ̀ ìmọ̀ ọlọ́run ọba wà fowókọ kúlẹ̀ dé ilmi alim ọlọ́run tayọ gbogbo wọn ìmọ̀ wọn ìmọ̀ gbogbo lọ́wọ́ máa fún wọn gbogbo ayé ìpadà nínú mọ̀ kò ju àdéhùn ju abẹ́rẹ́ sínú òkun lọ títí dọ́wà lára abẹ́rẹ́ yẹn omi tó kàn ra sísí la onígbò mọ̀tí kálukú wa ń lò ìmọ̀ okùn ti bẹ lọ́dọ̀ ọlọ́run ọba omi ó pọ̀ gan so látara bẹ́ẹ̀ ìmọ̀ ọlọ́run nìyẹn lẹ́yìn wá gbà náà gbogbo ọmọ ènìyàn èdórí ọmọ ènìyàn èdórí àjànà èdórí gbogbo wọn

so bọ́lọ̀ ti dọ́mọ èèyàn nìyẹn ṣùgbọ́n Ọlọ́run ọba ò ní gbogbo àwọn rúròyìn báyìí òṣìṣẹ́ Ọlọ́run ọba ní èmi tẹ́ ń wò yìí à ń sá kà máa tàn sá ò náà èmi náà máa gbàgbé bẹ́yìn náà ti máa ń gbàgbé so ìgbàgbé ara ń tọ́lọ́run ọba dá mọ́ ọmọ ènìyàn ni so látara bẹ́ẹ̀ Ọlọ́run ọba ò ní bùkátà sí wèé àwọn ọmọ ènìyàn làwọn á ní bùkátà sí ká máa kọ lẹ́ẹ̀lẹ́ẹ̀ so ìmọ̀ akọ nǹkan lẹ́ẹ̀lẹ́ àwọn ọmọ èèyàn ní bùkátà sí lóbi jẹ́ pé òṣìṣẹ́ ọlọ́run ọba nígbà tí ń bẹ láyé kùránì tí ń sọ̀kalẹ̀ wọ́n máa kà á òṣìṣẹ́ ọlọ́run ọba kà fún àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà òṣìṣẹ́ ọlọ́run ọba tó wá ní àwọn kùtàbù àwọn tí wọ́n jẹ́ àwọn writers tí wọ́n ń kọ́ lẹ̀lẹ̀ so wọ́n ń kọ́ tí bá ti ń kà báyìí fún wọn wọ́n máa kọ́ lẹ̀lẹ̀ kì í sẹ́nìkan mọ́ gbogbo àwọn alukulafawo arọ̀ṣidùn gbogbo àwọn khalifa mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n jẹ́ olùkọ́ nǹkan lẹ́fànàbí zayd bin thabit ní àwọn tí ń kọ́ lẹ́fànàbí ni muawiya bin abi sufyan ní àwọn tí ń kọ́ lẹ́fànàbí ni so àwọn nǹkan tí wọ́n kọ́ lẹ́ẹ̀lẹ́ yìí èyí tí wọ́n ń kọ sọ́dọ̀ ànábì ń bẹ ń bẹ tẹ́ pé inú ilé ànábì ni ọmọ wa tán bá ti kọ́ tán ànábì ó drop rẹ̀ sínú ilé rẹ̀ gbogbo àwọn sọ abápàtà ẹyẹn náà ní táwọn nàbàdì wọn wájú ànábì kálukú wọn lò ní nǹkan tí wọ́n ń kọ́ kò sí abá tí ó kì í kọ́ lẹ̀ kò sí abá tí ó kì í kọ́ lẹ̀ so gbogbo wọn pátá ẹyẹn àwọn náà tí wọ́n ń kọ kí ni o wọ́n ń kọ kùránì lẹ́ẹ̀lẹ́ sọ́dọ̀ wọn lóbi jẹ́ pé ńgbà mi wọ́n ní eléwàánu musafu lágbájá ó wà ní kùránì tó kọ́ ọ́ lẹ́wájú ànábì ṣùgbọ́n nígbà míì kùránì yẹn ti lè yí padà tó ń ti yan lè mọ́mọ́ lóbi jẹ́ pé àlẹ́ arúndọ́tò àlẹ́ àkírọ̀ kùránì tán kà fànàbí gbẹ̀yìn ẹni tó kọ́ ọ́ lẹ̀ dáadáa náà ní Zayd ibn òun lọ jẹ́ kátìbù ànábì tó wà pẹ̀lú ànábì dáadáa gbẹ̀yìn òun ló jẹ́ pé nígbà tí fẹ́ jẹ́ àmọ́ àlùkùránì kẹrì òun náà ni wọ́n gbé fún wípé gbogbo òwe tí ń bẹ nínú ilé ànábì sàlám kó jà máa gbogbo rẹ̀ pátá yányán kí wọ́n wá sọ pé oní ọmọ kọ́bẹ́rẹ́ jẹ́ pé ètò wà lọ́wọ́ àwọn sọ̀hábà kọ̀ọ̀kan ìtọ́jẹ́ wípé àwọn òsì ń bẹ́gbà dandan ti pa àwọn kankan rẹ gbogbo ìdánilẹ́bí kà fún jìbìrìlù gbẹ̀yìn ó sojú zayd bin sabit nítorí pé òun ló jẹ́ ráìtà ànábì tó gbẹ̀yìn so látara bẹ́ẹ̀ òun ló fi jẹ́ wípé òun náà wá yàn láti jẹ́ pé kí wọ́n ṣe jámù alukurani kẹrin lẹ́yìn ìgbà tí wọ́n ti kó tán wọ́n ní kálukú tó wà tó jẹ́ àwọn sọ́ọ́bà kálukú náà máa mú ti ọwọ́ rẹ̀ wá kálukú náà máa mú tọwọ́ rẹ̀ wá kálukú náà máa mú tọwọ́ rẹ̀ wá láti lè fi kùránì láti lè fi dín tí wọ́n bá nulẹ̀ ànábì múlẹ̀ kálukú wa mú wa kálukú wa mú wa sóbi ọtí kó kùránì jọ ni. lóbi jẹ́ pé ká máa kọ̀ nǹkan lẹ̀ẹ́lẹ̀ àwọn ọmọ ènìyàn ì máa ṣe wá láǹfààní ká kọ̀ nǹkan lẹ̀ kíkọ́ tí wọ́n kọ kùránì lẹ̀ òun náà ó ṣèrànlọ́wọ́ lónìí tó fi sẹ́kù dòní olónìí torí pé láyé Abubakar kábàkiri tó kójọ gan ni tí wọ́n kọ́ lẹ̀lẹ̀ àwọn èèyàn asórí ni àwọn tí wọ́n wá asórí wọ́n wá jẹ́ tó ṣe wípé tí wọ́n lọ sí ogun àìmọye wọn ti pààyàn náà tó ní sórí láyé wọn tó wá pa ogun nígbà tí wọ́n ń jagun Islam so ìyẹn ló wá fà á tó fi wá jẹ́ pé àbákiri wá wò yí pé àwọn tí akínní ìsórí wọn ti ń kú ẹja kọ̀ǹpáìlì ẹ̀jọ́ sójú kan kọ́ wà níbì kan ọ̀nà fi kó jọ so kíkọ tá a kọ sílẹ̀ ó jẹ́ kí Kùránì ìkọ́ sẹ́kùdù ní olónìí nítorí báwa tá a jọ́ mẹ́ ènìyàn àṣìṣe a máa dé bá wa àwa tá a jọ́ mẹ́ ènìyàn ìgbàgbé a máa dé bá wa ọlọ́run nìkan òun náà ní ìgbàgbé ò kì bá wa ìkan nínú àwọn tí wọ́n já wọn tàbí ìtòsáájú lọ wọ́n sọ fún yí pé nígbà tí wọ́n ń kọ àwọn nǹkan níwájú ẹ̀ wọ́n ní wọ́n ń ka àwọn àdìsí níwájú ẹ̀ ẹ̀ tá ń pè ní kọ̀tádà wọ́n ní ìwọ kọ̀tádà anaktubu ma nasma umink ṣé ká máa kọ nǹkan tá a bá gbọ́ lọ́dọ̀ rẹ̀ àkọọ́lá ó ní wàmáyẹ̀mùnáwùkùn. Kini ni ó bẹ́ẹ̀ àwọn máa yẹ nẹ́wùká àǹtẹ́tùbà kí ló fẹ́ kọ̀ fún ọ bí kọ́ ọmọ kọ̀ọ̀kan lẹ̀ kí ló fẹ́ fún ọmọ kọ̀ọ̀kan lẹ̀ so ọlọ́wọ́ bá gẹ́gẹ́ fún ara rẹ̀ wà kọ́ di akubara alatiful kọbi anáwó yẹtu ọlọ́run tí ò ní bùkátà sí ìwé gangan olóhùn kọ̀ọ̀kan lẹ̀lẹ̀ ọlọ́run tí ò ní bùkátà sí ìwé ọlọ́run gẹ́gẹ́ fún ara rẹ̀ ó ṣe o ó kọ̀ọ̀kan lẹ̀lẹ̀ gbogbo nǹkan bá dá yẹn ọlọ́run bá kọ́ lẹ̀lẹ̀ ọlọ́run bá fẹ́ dálé ayé yìí nínú tọ́lọ́run bá dá síwájú òun náà ní pé bá dá kọ́lámù ọlọ́run bá dẹ̀dẹ̀ aláwọ̀ olùmọ̀fọ́s ọlọ́run á pàṣẹ fún kọ́lámù kọ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ pátá yẹn lẹ̀lẹ̀ ọba kọ́ lẹ̀ gbogbo tí ó ṣẹlẹ̀ ilmu ṣáájú kìtàbà gbogbo ẹ̀ ti ọlọ́wọ́n bò dẹ̀ ní bùkátà sí tọkọ lẹ́lẹ́ torí pé bò lè gbàgbé ọlọ́wọ́n bò lè ṣàṣìṣe lórí gbogbo nǹkan bá nínú àdìsọ wa muslim ó ní lámà kọ́dọ̀ lọ́wọ́ ìkọlẹ́kọ̀ bàbá wọn dá gbogbo àwọn ẹ̀dá tán kátàbà fi kìtàbì ala nafsi fúnra rẹ̀ báyìí ọwọ́ akọ sínú ìwé yẹn wà mọ̀ ọdún ìwé yẹn ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọ̀gbẹ́ iná rahmati sábàkọ́tì gọ́dọ̀bì àánú èmi ọlọ́run ọba iná rahmati nínú ìwáyà kan tẹ́gìlìbù gọ́dọ̀bì so àánú èmi ọlọ́run ọba yóò máa jẹ́ nǹkan tí ó máa borí ìbínú èmi ọlọ́run ọ̀rọ̀ kékeré ọlọ́run ni wọ́n tún kọ́ lẹ́lẹ́ so ká kọ nǹkan sílẹ̀ a máa jẹ́ nǹkan tí ì máa ṣàǹfààní ṣùgbọ́n bọ́ọ̀ ìṣọlọ́wọ́n ọba tí ìṣọlọ́wọ́n ọba exist kùránì òun lòṣọlọ́wọ́n ọba ní kí àwọn èèyàn máa kọ́lẹ̀ àdìsọ àbí Saidi al-Udiri òṣọlọ́wọ́n ọba ní la taktubu anni òṣọlọ́wọ́n ní ẹ nǹkan kan lẹ́ o tí n bá ti sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ kọ́lẹ̀ sọ anabi ni waman kataba ghayril Qur'an falyamhu ẹnikẹ́ni tó bá jẹ́ wípé nǹkan tó yàtọ̀ sí kúránì ilẹ̀ kọ́ lọ parẹ́ pálẹ̀ bí kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn tó lánàá bí òfẹ́ kó jẹ́ pé kí wọ́n da kúránì tí wọ́n ń kọ kí wọ́n dà pọ̀ mọ́ ọ̀rọ̀ ọ̀hún ẹnu òun náà ni wọ́n ti gbọ́ kúránì ẹnu àrẹ́bí náà wọ́n lè tó ti gbọ́ kí ni o ọ̀rọ̀ rẹ̀ kọ̀ wá fẹ́ kí wọ́n ṣe kí ni o kí wọ́n da méjèèjì pọ̀ lórí jẹ́ pé ó sọ di èèwọ̀ fún wọn kí wọ́n àbí sáyidi alikudiri ó tún sọ fún wa pé àrọ́sìnà àyà dáná lánàá nàbí sàlám gbogbo wa la sojú kòkòrò káànà bí ó yọ̀ǹda fún wa fílíkì tábà fàábà pé ká kọ àdìsí ilẹ̀ ká kọ ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ ànábì tẹ́ kọ̀ ṣùgbọ́n gbà tó yá ànábì padà yọ̀ǹda fún wọn tóbi jẹ́ pé àwọn àdìsí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni kọ́bílà ìjìrà gẹ́gẹ́ bá àwọn afá ti sọ. So pé ohun táwọn àdìsí bá wà máa fúz táwọn àdìsí bá wà máa fúz ọ ó mí ìwí pé ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ òun ni alẹ́bísà sálàm sọ fáwọn èèyàn pé kí wọ́n má kọ̀ọ̀kan so ànábì ní kí wọ́n má kọ̀ọ̀kan ṣùgbọ́n nígbà tó yá ànábì padà ní kí wọ́n máa kọ̀ọ̀kan nígbà tó yá nítorí yìí pé bàálẹ̀ bí ṣe ìjátùlùwàdà bàálẹ̀ bí ṣe ájí gbẹ̀yìn ìgbàdá nàbí ṣe ájì ìgbẹ̀yìn ájì ìgbẹ̀yìn tí ànábì ṣe ànábì sọ fún ọkùnrin kan wọ́n ń pè ní àbúṣá àbúṣá yìí ànábì sọ fún òun gẹ́gẹ́ fún ara rẹ̀ wọ́n lè kó ìkàlọ́ jù náà ní Yemen ọkùnrin kan láti Yemen nìkan láti sọ wà nínú Muslim ànábì wá ṣe kútúbà yìí kútúbà lánàbì ṣe ní ájì tó jẹ́ kútùbà ànábì ṣe ọ wá ń sọ fún ànábì yìí pé ṣé òun lè kọ kútùbà yẹn sílẹ̀ ànábì dẹ̀ sọ pé kọ́ kọ́ lẹ̀ lẹ̀ ànábì sọ pé kọ́ kọ́ lẹ̀ nínú rìwáyà kan náà ìrẹ́bí ọkùnrin kan náà àwọn ansọ́ọ̀rù a máa jókòó ti ànábì ànábì ọ̀yọ́ wa máa gbọ́ àdìsí lẹ́nu ànábì àdìsí ọ̀rọ̀ yẹn máa ń wù gan tí bá ti ń gbọ́ lẹ́nu ànábì ṣùgbọ́n ní kọ̀ọ̀kan lẹ̀ wá rí pé ah ọ̀rọ̀ tó bá gbọ́ ń gbà mí òun ti gbàgbé gbóhùn gbọ́ ó wá lọ bá nàbí pé ó wá lọ kẹ̀ǹplẹ̀ bá nàbí pé òun máa ń gbá àwọn àdìsí ọ̀rọ̀ tó máa ń gbọ́ ẹ̀ máa ń dùn mọ́ òun níbi kóun ò ní lọ́dọ̀ ṣùgbọ́n òun ò a òṣìṣẹ́ ọlọ́run ọba wa ní máa ista'il bi yaminik ọwọ́ ọ̀tún rẹ̀ ràn máa wá lọ́wọ́ pẹ̀lú ẹ̀ dánábì ṣe náà ni pé ànábì sọ pé kọ́ máa kọ̀ nǹkan lẹ̀ lẹ̀ so ká kọ̀ nǹkan lẹ̀ ànábì jẹ́ pé kí àwọn sọ̀ abáwo ṣe nígbẹ̀yìn kùránì ni wọ́n kọ́kọ́ ń kọ́ lẹ̀ torí pé kí Kùránì àtàdísì ọmọ bá a dàpọ̀ òun ló jẹ́ pé wọ́n fi kọ àdísì láti ìpìlẹ̀ wá so látara bẹ́ẹ̀ wọ́n padà wá kọ àdísì Abu Hurairah sọ fún wa yìí pé mamin nabi sallam ahadun kò sí ẹnì kankan náà àwọn sàbẹ́ ànábì aksaro adisan aniu tó jẹ́ pé àdísì rẹ̀ pọ̀ tó mi ní tó pọ̀ tó mi èmi làdísì mi pọ̀ jù ṣùgbọ́n ilá màkánà min abdullahi bin umar ṣùgbọ́n abdullahi bin umar òun tún ní àdìsí tó pọ̀ jù mí lọ fàyínáwó kàánà yẹtùb wàlà àkùtùb nítorí pé òun tiẹ̀ a máa kọ nǹkan èmi kọ nǹkan so yẹn máa fi yé wa wípé àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà wọ́n padà ń kọ àdìsí náà lẹ̀ níwájú ànábì so ká kọ nǹkan sílẹ̀ òun náà ní fi ń da lóòótọ́ làwọn kan wà dáná àwọn sálàbù tó ti ṣáájú lọ àwọn kọ wípé èèyàn gbọ́dọ̀ kọ nǹkan kan lẹ̀ lẹ̀ gbogbo nǹkan bá náà yẹn kéèyàn máa mú sínú orí ni àwọn kan nù wọn wọn a máa kọ nǹkan lẹ́yìn ti lẹ́yìn lẹ́yìn tí ti hàn tán kú bẹ́ẹ̀ ni. yàrá wọn náà lò bàbá wa máa lò nígbà táwọn ń ṣe máa fi wàhálà kẹ́kọ̀ọ́ kọ nǹkan sínú wàhálà nígbà bá kọ́ tán èèyàn ha nígbà bá wà á tán èèyàn wà á fọ̀ dànù ha nìyẹn àwọn kan gbà bẹ́ẹ̀ àwọn kan ni o ẹ padà wá tẹ bá ti wá rí pé tí a tán tó ti dúró dáadáa ẹ wá fọ̀nù àwọn kan wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ìtọ́ dáa náà ní pé ká kọ nǹkan lẹ̀ ibùkọ́ yẹpa àti ha gbogbo nǹkan tá a mọ̀ lórílẹ̀ ayé lónìí ìkọsílẹ̀ ló dì mọ́lẹ̀ ìdí àwọn ẹbí wà ń gbá náà ni pé kálukú wọn súnmọ́ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tọ́lọ́ ẹ̀sẹ̀ ń sọ àyà kalẹ̀ wọn sọ ìbí nísìnyí ọjọ́ ti gùn síra wọn àìmọye nǹkan ló ti pọ̀ tẹ́ pé téèyàn ti téèyàn sọ pé èèyàn fẹ́ sọ pé èèyàn fẹ́ wá èèyàn fẹ́ há sórí so látara bẹ́ẹ̀ èèyàn ní láti ṣe kíni o èèyàn ní láti di ọ̀pọ̀lọpọ̀ nǹkan mọ́lẹ̀ pẹ̀lú kíkọ so ká kọ nǹkan ó máa ń jẹ́ àǹfààní tó pọ̀ èyí tó jẹ́ pé a máa ṣe ń bẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ọlọ́run ọba náà kọ nǹkan sílẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ò ní bùkátà sí nǹkan tó kọ lẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ènìyàn á kọ nǹkan lẹ̀ á ṣe kíni o a sì ní bùkátà sí nǹkan tí a bá kọ́ lẹ̀ sọlá bá ṣàlàyé fún wa pé ilmu a inda rabbi. rabbi fi kitabin la yadillu rabbi wala yansa. ọ̀rọ̀ nípa àwọn tó ti ṣáájú lọ ọ̀dọ̀ ọlọ́run ọba ló wà ọlọ́run ọba yìí ọba tó jẹ́ pé ó ti wá kọ́ sínú ìwé ó ti wà nínú ìwé kan bọ́lá tí wọ́n sọ pé òun á sọ pé wà nínú ìwé kan yìí ọlọ́run ọba ò ní bùkátà sí ìwé yẹn torí pé ọlọ́run ọba láàyè dìlù rọ́bì kìí ṣàṣìṣe ẹ̀dá ni máa ṣàṣìṣe wàlà àyànṣà ọlọ́run ọba èsì kínní o kìí sì gbàgbé nǹkan ẹ̀dá òun náà ni máa gbàgbé nǹkan nam. Alẹ́dí jàlá lakumul arúdọ̀ máa dán wàsálàkà lakum fi ìyá ṣubúlá. Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó fẹ́ ṣàlàyé fún wa nínú èyí tí wọ́n tó kà fún wa yìí àwọn afọ́ni tafsir àyà yìí ó jẹ́ àyà kan lọ́jọ́ yìí pé ó mú àwọn rújúrújú kan wá lọ́dọ̀ àwọn àfáà onítafsir alákọ̀ọ́kọ́ ni wípé àwọn èèyàn wò wípé bóò láti fẹ́ ṣe ọ̀rọ̀ yìí Fìràáhùn ti béèrè béèrè Mùsá sì ti dá lóhùn àwọn kan gbà wípé ìdáhùn Musa náà ní lọ síwájú yẹn ìdáhùn Musa òní pé láàyè dínlò rọ́bí wà láyà ń sá ọlọ́run ọba mi èé ṣàṣìṣe ọlọ́run ọba mi èé sì gbàgbé ọlọ́run ọba mi tó ṣe wípé alẹ́ dí àrọ̀ wà pé ọ̀rọ̀ Musa náà ní sí lọ yẹn tábà kàlọ́ wájú pé ọlọ́run ọba mi tó ṣe yí pé já alàlákùnmùlẹ̀ àrùdọ̀ má àdàn ọlọ́run ọba mi tó ṣe wí pé òun ló ṣe ilẹ̀ ẹlẹ̀ fún yín ní nǹkan tó tẹ́ pẹrẹsẹ tábà kàlọ́ báwọn wàsálàkà lákùn fi àṣùbùlàn ọlọ́run ló fi ojú ọ̀nà tẹ́ tọ̀ ọlọ́run fi sí orí ilẹ̀ ẹlẹ̀ àtúkàlọ́ báwọn wà á ń zàlàmìnà sàmà ìmọ̀ à ọlọ́run ọba mi tó ṣe yí pé òun ló sọ omi kalẹ̀ láti sánmà fa àkàrà jìnnà tábà lọ pé fa àkàrà jìnnà àwa ló tó wá túmọ̀ sí báyẹn àwọn afọ ni ọ̀rọ̀ eléyìí ò lè jọ̀rọ̀ Musa láéláé fa àkàrà jìnnà àwọn kan gbà wípé gbogbo ọ̀rọ̀ tá àbọ̀ látẹ̀yìn yìí ọ̀rọ̀ ọlọ́run lọ́lọ́run fi wá dá padà wá ṣe ń fa àtúkú láti bi ọlọ́run lè máa lo third person tó bá yá òun tún lè padà kó tún lo first person pé àwa ọlọ́run tún lè ṣe bẹ́ẹ̀ tiẹ̀ àwọn kan gbà pé gbogbo ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ọlọ́run ni láti bẹ̀rẹ̀ wá pé ọlọ́run kan mú wá báyẹn ni àwọn kan ní ah, ọ̀rọ̀ Musa ló débi mọ́ ọ̀rọ̀ ọlọ́run wá ní kí ni o fa àkàrà jìnnà bíi àzìwájà mina bá ti ń ṣàtà ọlọ́run ni wàá sọ gbogbo ọ̀rọ̀ tó kù lọ so ọ̀rọ̀ yẹn wàá fẹ́ dàbí gbàdọ̀ jẹ́ yí pé eh, nǹkan tó jẹ́ pé a dàpọ̀ mọ́ra wọn ṣùgbọ́n mafsulu ni ọwọ́ dà gẹ́gẹ́ bí kalimosul ìyẹn ni àwọn àfáà ni wọ́n ń ṣàlàyé fún wa yí pé ọ̀rọ̀ yìí ká pé ọ̀rọ̀ Musa dúró níbi mọ́ ọ̀rọ̀ ọlọ́run láwa máa kà lọ níwájú àbí ká gbà yìí pé ọ̀rọ̀ ọlọ́run ló wà fún gbogbo ẹ̀ lọ́ba àwọn so èyíkéyìí tí a bá gbà níbẹ̀ kò sí èyí tí ó burú bẹ́ẹ̀ so wọ́n ní on down bẹ́ẹ̀ àwọn kẹ́dẹ̀gbà pé ọ̀rọ̀ tó ti ń sọ níwájú bọ̀ wá tó ti ń ṣàlàyé wípé àlẹ́dí tó ti wà wájú atọ́ kúlọ̀ṣẹ́ ìkọ́lùkọ̀wù súnmọ́ àdà gbólóhùn yẹn lẹ́nu tó ń kọ̀ǹtínú torí pé rí pé ọ̀rọ̀ tí pílánà mú wá kò níbàámu sí dọ́là ọba fi dọ́là wọn wá sọ fún pílánà ọ̀rọ̀ àwọn tó ti lọ kọ́ ọ̀rọ̀ tó kàn ó ní pé kó wá sọ àwọn àmì ọlọ́run fún fèrè àwọn ọwọ́ kọ́ńtínú láti máa sàmì ọlọ́run bá fún un so látara bẹ́ẹ̀ àwọn kan gbà báyẹn ọlọ́run bá ń sọ fún wa nínú àwọn ọ̀rọ̀ tí a fẹ́ kà yìí àwọn nǹkan mẹ́rin òun náà ni ọlọ́run fẹ́ ṣàlàyé fún wa níbẹ̀ nǹkan àkọ́kọ́ tọ́lọ́run bá fẹ́ ṣàlàyé fún wa ó fẹ́ sọ fún wa bóun ti tẹ́ ilẹ̀ pẹrẹsẹ ilẹ̀ ẹlẹ́dọ̀ ọlọ́run bàbá tẹ́pẹrẹsẹ yìí òun ló jẹ́ ọ̀rọ̀rùn téèyàn bá rí gbé ọlọ́run bàbá ní kí ó wà sílópì bóò láti fẹ́ máa rìn lórí ẹ̀ tó bá dagun bóò láti fẹ́ máa rìn lórí ilẹ̀ ẹlẹ̀ bóò láti kọ́lé sí so rọrùn kò ní rọrùn ṣùgbọ́n ọlọ́run bá jẹ́ kó tẹ́pẹrẹsẹ torí ẹ̀ àwa ń lórí ẹ̀ à ń gbé mọ́tò kọjá lórí ẹ̀ à ń lè sùn lórí ẹ̀ so gbogbo nǹkan dá gbogbo nǹkan dá fẹ́ ṣe ń bẹ̀ ó ń lè ṣe ṣiṣẹ́ fún wa àkọlé sórí ẹ̀ à ń gbé bẹ́ẹ̀ à ń sùn bẹ́ẹ̀ à ń sùn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìrọ̀rùn ọlọ́run bá fi pé títẹ́ tó tẹ ilẹ̀ ẹlẹ́yìí pẹ̀rẹ̀sẹ̀ báyìí wà déyàn tẹ́ ní kalẹ̀ ẹlẹ́yìí ètò ọlọ́run ni àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ eh, onímọ̀ bíi geography wọ́n ní ilé ayé bí òdo ló ti rí tó ti bẹ́ẹ̀ ọlọ́run bá dẹ̀ tẹ́lẹ̀ ẹlẹ́yìí ntọ́ba rí bí òdo tó yí báyìí ẹ rí i pé ó yí lọ sọ́nà òkè báyìí wọ́n á yí báyìí ẹ rí i pé bẹ̀rẹ̀ kéèyàn lè dúró mbẹ́ téèyàn bá wà ń gun bí báyìí kò ní lè ṣe dúró kò ní lè ṣe dúró ṣùgbọ́n Ọlọ́run bá ṣe ní tí ó ṣe dúró fún wa. so látara bẹ́ẹ̀ ètò Ọlọ́run ọba òun náà ni bọ́lọ́run ọba ti tẹ ilẹ̀ ẹlẹ̀ pẹ̀rẹ̀sẹ̀ fún wa. lẹ́yìn wá gbà náà Ọlọ́run ọba tún wá sọ pé kí wọ́n pàdé ara wọn lórí ilẹ̀ ẹlẹ̀ tókè àwọn òkè sáwà lórí ilẹ̀ ọlọ́run á ní kókè òkè òkun lẹ̀ẹ́lẹ̀ kọ́yẹ́ pé táwọn kan bá wà níbì kan òkè ọ̀wà sọ́ra ń di wọn ibi tí wọ́n bá wà wọn ò ní lè jáde síta ibo náà fẹ́ gbà ọlọ́run á wá fi àwọn ojú ọ̀nà lẹ̀ àwọn òkè ọ̀wà níbì kan àyè ó tún wá fẹ́ lọ kọ́lọ́n tó gbókè sí bómi àyè ó tún fẹ́ lọ kọ́lọ́n tó gbókè sí bómi àyè ó tún fẹ́ lọ kọ́lọ́n tó gbókè sí bómi ọlọ́run ṣe kálíbà àmọ́ rí àwọn àárín ibẹ̀ gbà lọ gbogbo bí tá a bá fẹ́ gbà ẹ má fẹ́ lọ bìkan síbì kan ọlọ́ọ̀bá tó máa fojú ọ̀nà sórí ilẹ̀ lẹ̀ fún wa láti lè máa gbà kọjá ètò ọlọ́run ni àtọ́nà bá ṣe ni ọlọ́run tó máa fi wálẹ̀ sórí ilẹ̀ lẹ̀ lásán tọ́lọ́ba bá dá sórí ilẹ̀ lẹ̀ tó fojú ọ̀nà bẹ́ẹ̀ àwa tá à ń gbé lẹ́ẹ̀lẹ́ aníbùkátà sí ń tá a jẹ tá a mú ń tá a jẹ tá a sì mú ní sánmà ní ti wá ọlọ́run tó wá ní kójú òtún sọ̀kalẹ̀ láti sánmà ẹwà àánú ọlọ́run tọ́lọ́ fẹ́ sàlàyé fún àánú ayá yìí ọlọ́run ni kó jó òtún máa rọ láti sánmọ̀ wà lẹ́ẹ̀lẹ́ kó lè bá a máa ṣe sábàbí ń tá a jẹ tá a mú tójò yẹn bá ń rọ tọ́lọ́ bá ní kí yẹn kọ́ ọmọ jáde lẹ́lẹ́ nǹkan tójò bá ń rọ ṣé omi lásán làá máa mu tí bá ń rọ ọlọ́run tún wá ní atún wá ní kí nǹkan ọmọ jáde lẹ́lẹ́ fún yín oríṣiríṣi nǹkan kọ́ máa jáde lẹ̀lẹ̀ tẹ́mọ́lẹ́ yẹn fẹ́ ka gbogbo nǹkan tí ń jáde lẹ̀lẹ̀ lórílẹ̀ ayé lónìí yóò dàgbà déyìn ò lè kà ní nǹkan tí ń jáde lẹ̀lẹ̀ lórílẹ̀ ayé lónìí yóò dàgbà déyìn ò lè kà ọlọ́run ló ṣètò gbogbo ẹ̀ wọ́n wá yàtọ̀ síra wọn èyí tó dùn wa èyí tó korò wa èyí tó kan wa gbogbo oríṣiríṣi níbẹ̀ èyí tó tóbi wa èyí tó kéré wa kálukú wa wá yàtọ̀ síra wọn gbogbo ẹbí mi ìbá korò òní òwẹ̀ lómi jẹ èyí tó korò ní òwẹ̀ lómi jẹ èyí tó dùn ní òwẹ̀ lómi jẹ ọlọ́run bá ṣètò gbogbo ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ìlú ẹ̀ náà lọ́lọ́run bá wá ń ṣàlàyé fún Fáráò kó lè mọ̀ pé ọlọ́run ọba yìí nìkan ló ṣètò gbogbo ilé ìpàtà yẹn àwọn náà sì ti mọ̀ pé nǹkan yóò lè máa dáṣera rẹ̀ fúnra rẹ̀ kí o ní gbòógì níyì o ó ń dáṣera rẹ̀ fúnra rẹ̀ ní kò ṣeé ṣe bẹ́ẹ̀ ìwọ tó o gbà wípé tó o bá wọnú ilé tó o tẹ́ bẹ́ẹ̀dì lẹ́ẹ̀lẹ́ bẹ́ẹ̀dì tó o tẹ́ lẹ́ẹ̀lẹ́ tó o wá rí i pé ó ti dàrú ó ní ẹnìkan ló débi bẹ́ẹ̀dì yìí kẹ́nìkan wá sọ fún ọ wípé ẹnìkan kan dé bẹ́ẹ̀ ó ní rárá ah, orí ẹ̀ ò da orí ẹ̀ kò débi bíi ẹnìkan ló débẹ̀ wọ́n gbọ́ sọ bẹ́ẹ̀ kọ́ wá sọ yìí pé ẹnìkan kọ́ ló ń ṣètò gbogbo kínní kí lákẹ́ ẹnìkan wá takò pé kò sẹ́ni kankan ti ń darí gbogbo ayé yìí sẹ́gbọ́n kùdí ẹ̀ káàtó sọlọ́n bá ń ṣàlàyé fún wa ètò ilé ayé bọ́lọ́n bá ti ṣe fún wa láti lè rọ̀ wá lọ́rùn ọlọ́run bá ní alẹ́dí. alẹ́dí ja'ala lakumul arda mahada. ọlọ́run ọba yìí òun náà lọ́ba tó ṣe wípé jahala lakumule arudọ mahada ọlọ́run ọba ló ṣe ilẹ̀ ẹlẹ̀ fún yín ó ṣe ní nǹkan tó dàbí nǹkan tá a tẹ́lẹ̀ lẹ̀ bíi bẹ́ẹ̀dì ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ alámìnàjà lọ́dọ̀ mi hàdà ọlọ́run ní àwa la ṣe lẹ́lẹ̀ ní nǹkan tó ṣe wípé àtẹ fún yín ní pẹrẹsẹ kẹ́ ẹ lè máa rìn bẹ́ẹ̀ kẹ́ ẹ lè máa ṣàpọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ wàsálàkà lakum fìyà ọlọ́run ní àwa la lọ fi kó sí ilẹ̀ ẹlẹ̀ ṣubúlan fi à àwọn ọ̀nà àwa la àdìkálà fi à àwa la ojú ọ̀nà bọ̀lẹ̀ ẹlẹ̀ táwọn ẹ̀kọ́ náà wà mẹ́ tẹ́ẹ̀ni rọ́nà débi kankan àwọn ọlọ́run kápá rẹ̀ àwa la ojú ọ̀nà bọ̀lẹ̀ ẹlẹ̀ làkún torí tiyín ni nítorí ẹ̀yìn èèyàn náà. ọlọ́run ní àwọn ọlọ́run ọba anzalamina samai ọlọ́run ọba ilẹ̀ ni tó ṣe wí pé láti sánmà nítorí ìwà ọlọ́run bá sọ omi kalẹ̀ láti sánmà. ọlọ́run ọlọ́run nígbà tá a wá somi kalẹ̀ fa akọ̀rọ̀jìnà bí i aziwajan ọlọ́run ni àwọn ọlọ́run wá mú jáde ọ̀rọ̀ ọlọ́run wá nìyẹn àwọn ọlọ́run wá mú jáde pẹ̀lú sábàbí omi tó sọ̀kalẹ̀ aziwajan àwọn oníranran mina baatin tó jẹ́ àwọn arúgbìn ṣáta tó jẹ́ oríṣiríṣi àwọn arúgbìn tó yàtọ̀ síra wọn wọ́n yàtọ̀ ní àwọ̀ wọ́n yàtọ̀ bá a ti gbin kálukú wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí kálukú wọn ti ń wù ọ̀tọ̀ọ̀tọ̀ ni jíjẹ kálukú wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọlọ́ba ni wọ́n yàtọ̀ oríṣiríṣi nǹkan náà fi yàtọ̀ ọlọ́ba ni wọ́n yàtọ̀ tàyányá ọlọ́wọ́n á ní kúlù kátó bẹ̀. olùwárò àwọ̀ ni àmọ̀kún. ọlọ́run kùlù ẹ̀yẹ ènìyàn ọlọ́run ní ẹ máa jẹ ní tèmi bá fún yín gbogbo ohun mo sọ di ẹ̀tọ́ fún yín yẹn gbogbo ohun mo dá yẹn padà ọlọ́run ní ẹ máa jẹ gbogbo èso ọlọ́run pátá yẹnyẹn tó ọlọ́run bá ní kọ́ máa jáde láti ọlọ́run bá ní a máa jẹ ọlọ́run kúlù ẹ máa jẹ ọlọ́run tó wá ní kí ni o. ọlọ́run ní gbogbo àwọn dábàá yín pátá yẹnyẹn ẹ máa dà wọ́n jẹ sínú igbó kí wọ́n máa jẹun bẹ̀ ẹ tún da dábàá yín sínú igbó àwọn tó jẹun bẹ̀ nígbà tí wọ́n bá tún jẹun bẹ̀ ọlọ́run tó wá lẹ̀ ẹ̀yin náà lẹ́tùn padà wọ́n á ọlọ́ni ẹ̀tún da dábàá yín jẹun bẹ́ẹ̀ kó náà tún sara kẹ́ ẹ lè rẹ́rìn ńlá ńlá jẹ ọlọ́ni ẹ̀yin náà ni ẹ̀tún sí bẹ́ẹ̀ ọlọ́run á ní kíni o. inna fi àwọn mẹ́rẹ̀ẹ̀rin tá yìí dáadáa la tó jẹ́ ipe lè húlì nùà fún àwọn tó bá ṣe ipe lè húlì nùà fún àwọn tó jẹ́ pọ́nrọ́ bá fún làákàyè àlòkù là sẹ́lìmà làákàyè tó pegedé ẹni wọn bàbá fún yọọ mọ ìpè ah ọlọ́run ẹ kéèyàn jọ́sìn fún so ọlọ́run bá ń ṣàlàyé nínú àwọn àyà yìí kálíbà àdá ọlọ́run ọba mọ̀ wípé òun ni rọ́bù ìlànà fáwọn pé ní tawhid rububiya ìjọlọ́run lóbi jẹ́ pé àwọn ará mọ́kà nígbà táwọn ẹbí fẹ́ ṣàlàyé ẹ̀sìn fún wọn n ti ń ṣàlàyé fáwọn náà ni bọ́lọ̀ ti da sánmà bọ́lọ̀ ti dálẹ̀ ẹ̀lẹ̀ bọ́lọ̀ ti ń somi kalẹ̀ bọ́lọ̀ ti ń ṣe nǹkan kan báyìí n ti ayọ̀ máa ṣàlàyé fún kèfèrí nù ìbẹ̀rẹ̀ nìyẹn tó di pé kò tí ì mọ ọlọ́run dáadáa èèyàn kọ́kọ́ ṣàlàyé kí ni o ọlọ́run fún ni nígbà bá ṣàlàyé ọlọ́run fún tán ẹ̀tọ́ wa ni gbogbo kinní ìpata yẹn yẹn òun lọ́wọ́ alẹ́tọ̀ kásìkí ni o kájọ́sìn fún yóò wà ní bóòlù àti ìjọsìn ló jẹ́ pé àwọn ará mọ́kà nígbà tó wọ́n bá tẹ́ pé wọ́n bá wà convince tó bá rí pé ànábì ti ṣàlàyé ṣàlàyé ṣàlàyé fún wọn àwọn ọ̀rọ̀ irú àwọn ọ̀rọ̀ báyìí ó ti fi ó fi sẹ́mọ̀ pè wọn lákèésí ó fi lẹ́lẹ́ pè wọn lákèésí ó fi gbogbo nǹkan tí ń bẹ láyè pè wọn lákèésí tọ́gbà àwọn náà dẹ̀ fojú rí nǹkan yẹn báyìí ìtàn àwọn náà lè fojú rí ni ìtì ń ṣẹlẹ̀ ni tó wá sọ fún wọn pé ah, bóò láti wá ṣe èèyàn á máa sin lọ́hùn ni yóò wá kọ́ wọn nígbà tí sin lọ́hùn tó fi jẹ́ pé tawhidul ibada wa débẹ̀ sòkè èèyàn kọ́kọ́ dọ́lọ́hùn mọ̀nà pé ọlọ́run ní gbogbo nǹkan pa ló fi jẹ́ pé èèyàn ò lè mọ ìkápá bọ́lọ́wọ́n bá ti tó ẹlòmíì tó bá di mùsùlùmí tán kò ní mọ bọ́lọ́run ti tó tó yẹ lọ́dọ̀ abẹ́ tí yẹn kan bá ṣẹlẹ̀ sí ètò kónú Islam yóò tún ṣe nǹkan mi sọ ọlọ́run bá ti ń pèsè fún wa yìí láti sánmọ́ sáwọn ni ò lè pèsè fún gbogbo wa kí wọn tó bóun ò lówó lọ́wọ́ òun afọlọ́nlẹ̀ wọn á lọ sí nǹkan míì káwọn ọmọ sí bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ ọlọ́ni inna fi dhalika. inna fi dhalika la ayatin li ulil nuha. ọlọ́ni látara nǹkan tá a sọ fún wa yìí téèyàn bá jẹ́ tó ní làákàyè dáadáa ó máa mọ̀ wípé eléyìí ti tó òun láti jẹ́ pé kó dọ́lọ̀ wọn bá mọ̀ kó sì bọ́ sí ìpele míì tó jẹ́ ìpele kó jọ́sìn ó tún máa mọ̀ bẹ́ẹ̀ so fìlà áwọn wà kò bọ́ sí ìpele kó ṣe kí ni o kó jọ́sìn fọlọ́run orí ìpele tó wà náà nìyẹn so kò tí ì bọ́ sí ìpele pé kó jọ́sìn fọlọ́run ìgbà tí yàrá tó bọ́ sí ìpele ìjọ́sìn fọlọ́run ìgbà náà òun lèèyàn tó di kí ni o ló tó dẹni tẹ́wọ́gbà níwájú ọlọ́run ṣùgbọ́n tẹ́ má bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn mẹ́kà kìtà lọ́dá sẹ́mà àwọn náà lọ́pẹ́ ọlọ́run ni tàwọ́dà tani sọ̀ka òwe kalẹ̀ wọ́n lọ́lọ́run ni eléyìí tàwọ́ ìdùnnú bí àyẹ̀ ò tó wọn kéèyàn gba gbogbo eléyìí gan pé ọlọ́run ń ṣe gbogbo ẹ̀ kò tí ì tó yàn gbàdí yẹn bá tó ṣe kíni o tó bá tó sin lọ́hùn òun náà ni yóò tó di kàtà pé yóò tó tó yẹn so ìta gbọ́ kọ́lọ́n jẹ́ kó ṣe wá láǹfààní kọ́lọ́n jẹ́ kó wúlò fún wa àtàní tí mo sọ àdéhìn náà tẹ gbọ́ kọ́lọ́n jẹ́ kájọ ní ẹ̀sán níwájú ọlọ́run subhana kalama bihamdik ashadu la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.